bàdàn ni àyànà. ìwọ tó ń bẹ nílùú òyìnbó jórí rẹ ó pé dáadáa oore surprise láràlú òyìnbó ṣe tó o bá fẹ́ kẹ́mi rè ogun ara nkan ọmọ nàìjíríà gbogbo bí ó ń kálukú bá ti rí nǹkan ní bù bá fẹ́ ṣe kan kódà ọba ti òwe yorùbá yẹn sọ wípé ẹbí ní bá ní jọ ẹbí ní bá ní àìmọye ẹbí tọ́jẹ́ pààyàn sọ ẹlòmíì dòlù sí ará àta ló lè gbà síṣẹ́ tó jágbe mọ́tò fọlọ́pàá mu tó bá fẹ́ sọ ọ́ dòlù sí bọ́ ọba gba mọ̀lẹ́bí síṣẹ́ tó bá kówó jẹ tó ọba fọlọ́pàá mu ẹbí ọba jẹ́ èwo láwa ṣe ọlọ́ni àṣerere fẹ́ bí mọ̀lẹ́bí ni òdúró déédéé yìí ó kú kó lórí ó dorí ẹ̀ mú kó lórí ó sọ́ra bọ́ ọba tó wá jókòó ní nàìjíríà àánú àwọn aráàlú òyìnbó ó máa ń ṣe mí torí mo mọ wàhálà tí wọ́n ń ṣe ká tó rówó ká wá kó ránṣẹ́ sẹ́nìkan kẹ́ ẹ máa wá fi olè dẹ́rù bà wọ́n ẹ máa fi kidnapping dẹ́rù bà wọ́n kẹ́ ẹ máa wá jí wọn gbé ibẹ̀ nìkan ló kọ́ hòtẹ́ẹ̀lì nítòsí ọ́fíìsì mi lẹ́kọ̀ọ́ ó kọ́ hòtẹ́ẹ̀lì nínú òtútù ló ti ṣe wàhálà àwọn tó gbà ní kúkù àwọn tó gbà ní security ibẹ̀ àwọn náà ní rẹ́ẹ̀pù ẹ̀ tí wọ́n sì pa àwọn tó pèpè wá jẹun orílẹ̀-èdè nàìjíríà lágbára ń sìn débi pé tọ́ ọ bá múyàn lẹ́sẹ̀ títì tọ́ ọ bá pè pé ìwọ náà máa bọ̀ wà á máa jẹun díẹ̀díẹ̀ yóò kọ́kọ́ farapamọ́ ìgbà tí ó bá tọ́dún kan yóò ní ṣe oúnjẹ lásán làwọn àjẹ láyé ẹ̀rọ ga olórí ibú yìí tí ọ̀fẹ́ ọ̀dà fún yàn nàìjíríà níbi tá a burú dé bọ́ ọ bá mú òṣìṣẹ́ lọ́wọ́ pé ìsọ́nbi tó ti thousand tèmi ẹni tí bá ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ bó o bá jẹ́ ó jẹ àràmù yóò sì bá ọ ló kọjẹ́ yóò lọ gàbú ni tàbí kọ́ pa ọ́ dànù bó o bá wá yè oríire kan tó ni tó gbọ́ bó o bá ṣoore fún yàn ó mú wọn lẹ́sẹ̀ gọ́tà ìwọ máa gbélé mi ìwọ máa wà pẹ̀lú mi àbálọ àbábọ̀ ntí ó padà fàyọ ni pé ògo wa nílò hmm. ẹ bá a sọ fún kó gbogbo wa lẹ̀ ìmọ̀gò orí burúkú ti ń lò níjọ́ ti gbogbo rẹ kí ló fi ṣe láyé. ń burú fún ọ ni kò yanjú fún ọ wà náà kùlù bàdànà bàdànà orílẹ̀-èdè nàìjíríà mo ti sọ lẹ́ẹ̀kan àlórílẹ̀-èdè tó jẹ́ pé bá a bá gbowó lẹ́nu atm àtúntúrọ̀sì màsíìnì torí gbogbo ẹ̀ dàrú látòkè délẹ̀ a trọ́ọ̀sì atm machine a tún kà ń kọ́ ọ̀kan ni ẹlòmíì bá gbowó tá kò ní kó ń bẹ bọ̀rọ̀ ìgbà ni ọmọ àkà yóò tún máa fi tọrọ àwọ yóò máa fi ka èlò lọ gbà ṣé mọ́nsìn tó bí ọba pé ṣé ó pe mọ́nsìn lẹ́jọ́ ni orílẹ̀-èdè tí nepa ti fi jẹnẹrétọ̀ tanná hmm. orílẹ̀-èdè tọ́lọ́pàá.